When you see the story of Lazarus brought back to life and is happening in your time, this is a remarkable story of a man who lived in Bethany, was briefly sick, and died and was buried in the tomb for four days. But his story was about to change because he was friends with Jesus of Nazareth. After saying the word of prayer, Jesus commanded, saying, Lazarus, come forth. And the one dead Lazarus was alive again. The Jesus raise the man who was dead for four days is still the same yesterday, today, and forever. And he has promised that we will do far greater things. Jesus said in John chapter 4, verse 12, Most assuredly, I said to you, He who believes in me, the works that I do, he will also do. Greater works than these he will do, because I go to my Father, and whatever you ask in my name, that I will do, that the Father may be glorified in the Son. If you ask anything in my name, I will do it This story is an affirmation of the word which Christ said over 2,000 years ago. This story attests that God will forever be true to His word. in a little town located at the coastline of Lagos in the southwestern region of Nigeria. God proved his word true yet again. young member of the Celestial Church of Christ reported in church the death of a woman who was his neighbor. The death of Lushola had occurred at exactly 3 p.m. on Saturday, the day before it was reported. The young member said that in the view of the many miracles performed by Jesus through the founder of the church, Prophet Samuel Belewu Joseph Oshofa, he believed that Olushola could be raised from the dead. Before this particular event of Olushola's death, quite a number of people had been raised from the dead by our Lord Jesus Christ through the ministry of the pastor founder SBJ Oshofa. The likes of Emmanuel Mawuyo, who immediately after being raised from the dead, received the baptism of the Holy Spirit and became a prophet. A young woman named Agnes Unsu and Teresa among others. But this was a unique case because before the pastor was led to approach this situation, Olushola was already dead for three days. The concerned neighbor who was fondly called Alleluia kept pestering the pastor, and he first spoke to him at about 10 a.m. before the service for the day commenced. At about 3 p.m. after the service had ended, he kept on at it, but the pastor found our chauffeur still did not budge. Through the persistence of the concerned believer and neighbor of the disease, God was going to prove again that he is able to do what which is humanly impossible. At 4 p.m. that Sunday, after much heckling from the concerned neighbor, the pastor SBJ Oshofa finally sent evangelist Alexander Abiodumbada, his assistant, who was then a leader, with one of his ropes along with Ogbeni. Hallelujah to the house where the dead woman was. Place my robe on the dead body and tell the relative that if the body moves, it should be brought to the church. Evangelist Bada did exactly as instructed. At about 5.30 that afternoon, the dead body was brought in a car. Something amazing and humanly impossible had happened the lifeless body of Olushula, who was dead for over 24 hours, had moved. After her body had arrived in the church, the pastor instructed that she be placed in the womb vestry. He also emphatically instructed that no one should enter into the room where the body was laid. I am not the one who is going to bring Ulushola back to life. God will. He said from then on, everything remained quiet. The situation looked more hopeless and time tickled away. In the morning of the third day of Olushola's death, her mother, who watched the days go by, oscillated with the hope that her daughter could be brought back to life, became disparaged as nothing happened and fell back into mourning and despair. ó fi agbára fún ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn olóyè ti kú kọjá lọ àkókò ẹnìkan tó jí òkú mú nítorí kíni wọ́n ń fi ọgbọ́n yí ìlànà ẹ̀sìn ọlọ́run padà sí ìlànà ohun tí wọ́n fẹ́ fúnra wọn. iṣẹ́ ìyanu tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni ti sísà mi ìtì tí mo kọ́kọ́ rí o ní fifty four yẹn o iṣẹ́ ìyanu yẹn ni ti sísà mi tó gbé wa débi gọ́gọ́gọ́gọ́. orúkọ mi ni mother celestial olúṣọlá george. gbogbo ìgbà tí mo ṣì wà náà mo ń lọ school mo lọ mò ń dé máa síìkì lónìí ara mi á tún yá ní wíìkì mo rí àmà tún ṣe síìkì ara tún yá màá tún síìkì ara tún yá. nígbà yẹn ó sick nineteen fifty four yẹn ó ti sick before sickness yẹn before ìṣẹ̀lẹ̀. ṣé bẹ́ẹ̀ ló ń ṣe ló ń wálẹ̀ máa ń gbádùn máa rán mi àti wọ́n lọ sí dókítà wọ́n ṣe gbogbo ẹ̀ síyẹ̀tì náà bákan náà ni. Doctor, maja nígbà yẹn ní arọ lawyer street ìyẹn ló ń treat ìwù ló treat ẹ títí títí títí tí ìgbà tí bàbá yẹn rí pé apá wọn ò ka bàbá náà ló pe màmá wa àti bàbá wa pé eléyìí ó ti kọjá agbára wo pé kọ́ lọ fi ẹsẹ̀ létọ̀ wọ́n dẹ̀ gbà sí lẹ́nu àwọn náà bá jáde sí ọ̀rọ̀ yẹn ṣáá wọ́n ṣàlọ kiri títí wọ́n mú nǹkan wálé ó ń lò ó lò ó lò kò ṣiṣẹ́ nígbà tó bá dijọ́ kan ṣáá bí ó ti sùn sí kò jí nìyẹn tó máa di àárọ̀ ọjọ́ kejì báyìí ó sùn làbá gbúrò ẹ̀ mọ́ wọ́n jí jí jí jí kò jí wọ́n sọ sọ sọ wọ́n tún wá lọ pé gbogbo àwọn oníṣègùn. gbàgbọ́n bẹ̀rẹ̀ máa fi nineteen fifty four wọ́n pé ọmọ twenty years nígbà yẹn ní nineteen fifty four ìgbà yẹn ni ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ ó di pé mo kú. kò tiẹ̀ nira jókòó tó máa tají. wòlíì kan ó máa wá gbàdúrà fún wa wòlíì sẹ́ráfù ní Ondo ní òbúlà báyìí ìyẹn máa ń wá gbàdúrà fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ló bá ṣe kò ń gẹ́ òun náà gbìyànjú ara ẹ̀ kò ṣeé ṣe ló bá ní òun gbúrò pé àwọn aládùúrà kan máa ṣẹ̀ṣẹ̀ dé sí Nàìjíríà pé wọ́n ròyìn pé bàbá àti ń gà ní àti ń gà pé mọ́ṣọ́ má jẹ́ wọ́n bá ní kó jọ kó báwọn lọ wádìí ó ní kó ló bá jáde lọ láàárọ̀ àárọ̀ sunday yẹn sunday ni ló bá jáde lọ ló bá lọ pé ẹni tó sọ ẹni tí ó mú débí ló bá lọ pè wá ìgbà tí èèyàn máa jáde débí ó tún jẹ́ cousin ló wà lọ́dọ̀ wa ó tún jẹ́ cousin wa ah ìyẹn bá sọ pé ó ti yá ó ti yá ti yá. nígbà yẹn pásítọ̀ bàdà ló lìdí wọn wá tí wọ́n wọnú ilé torókè la wà tí wọ́n gun step bó ti fẹsẹ̀ lé step báyìí gbogbo wọn kàn ṣubú lára wọn ni ẹ̀mí bẹ̀rẹ̀ sí lò wọ́n ni pápá ò tẹ̀lé wọn wá o pápá wà ráùndó wọn bá ṣàfihàn lára wọn bá ní wọn bá gbé síwájú olúwa kó pẹ́ díẹ̀ o wọn bá ní àwọn ọmọ àwẹ̀ bàbá wa bàbá tó bí àwa ó wá ń sọ pé ṣé ẹni tó ti kú yìí náà ń ṣe gbogbo wa ẹ jẹ́ ká ṣètò kílẹ̀ tó ṣú kán tètè lọ palẹ̀ mọ́ ẹ̀ kúrò lẹ̀ kọ́ra wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní olúwa ṣe ìyanu wọ́n bá sá gbé lọ sí bathroom ṣáà làwọn obìnrin bá lọ wẹ̀ fún wọ́n bá wọ aṣọ míì fún aṣọ ẹ̀ náà ni o kì í ṣaṣọ bí o wọ́n wọ aṣọ míì fún wọ́n fi ìmọ́lẹ̀ yẹn gbé síwájú olúwa again wọ́n ń sọ fún ẹ̀gbọ́n wa tí mo ní ó wà ń bí tó mú wọn wá pé tó bá tají o pé kó máa gbé bọ̀ pé àwọn ò ní dúró bẹ́ẹ̀ ni àwọn fi padà wá síbí. àwọn òkúkú mọ̀ gbà tó yá ó ṣẹ̀ṣẹ̀ báyìí à ní bọ̀dá bọ̀dá náà ó ti ó ti ó ta ó ti ṣe ó ti ṣẹ̀ṣẹ̀ tó bá ní kó gbé mọ́tò síta wọ́n gbé mọ́tò síta bí wọ́n ṣe gbé wá sí ibí nìyẹn fáwọn ni kó má gbé sí ṣọ́ọ̀ṣì o. At nine o'clock in the morning, the despondent mother of Olushola approached the pastor in so much despair, with tears running down her face. Olushola's body was still as dead and lifeless as before, but now stinking and already covered in ants. These was too gruesome for one mother to bear. Please let me take my daughter home so I can bury her, she said in utter sadness. At this point, seeing the agony of mother, Pastor S.B.J. Oshofa was moved with great sympathy. He got up and followed her to the room where Olushola body lay lifeless still. What is her name? He asked her. She responded saying, her name was Olushola. bàbá bá bá dúró lẹ́nu ọ̀nà tó bá pè lẹ́ẹ̀mẹ́ta olúṣọlá olúṣọlá olúṣọlá tó bá ní sáá ló bá dìde ńlẹ̀ níbi tó dùbúlẹ̀ sí. ó ti ọ̀kan nínú rẹ̀ mọ̀mọ́ ní tòlúṣọlá tó ọjọ́. ọ̀pọ̀lọpọ̀ ń sọ náà nìyẹn pé àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí iṣẹ́ bàbá Ọ̀ṣọ́fà tí bàbá máa gbèrú sí ni agbára Ọlọ́run oníkálukú sàrà ń sọ wọ́n ń gbàdúrà fún mi wọ́n ń kí mi wọ́n ń wọlé wọ́n ń kí mi wọ́n ń wọlé wọ́n ń kí mi wọ́n ń jáde. gbà tí mo rí ìwòsàn yẹn tán mo rí ọkọ ńgbà yẹn. 1956 ni mo bí ọmọ yẹn 54 ni sickness yẹn àmì àìsàn yẹn ló kúrò fún mi tí mo tún wà láàyè padà but 56 ni mo tún máa tún lọ́kọ yẹn. nígbà yẹn òun náà púpọ̀ ni ọmọ yẹn púpọ̀ ni mo bí fún màmí kí olúwa tó tún wá ṣiṣẹ́ yìí. mo tún ní ẹ̀rí ẹlòmíì nígbà yẹn mo wá bí ọkùnrin mẹ́rin ọkùnrin mẹ́rin yẹn nineteen sixty làkọ́bí yẹn nítorí wá bí àwọn mẹ́ta tó kù the last one ti bí mi tí bí mi oyún ti nígbà yẹn ìbejì ni ó ó ó bàjẹ́ kò sí láyé ó tó wá di pé mo tún wá bí ọkùnrin mi ní nineteen seventy ètò máa bí ní nineteen seventy òun náà ní the last one ti mi mo lọ sí patent modern school mo tún lọ yẹn náà mo ṣiṣẹ́ ní eh, apex. Uh, expressman ní ní opposite building. ọ̀hún sáà ọgbọ́n wọn ni pẹ̀lú fẹ̀tìfẹ̀tìfẹ̀ wọn kì mí wọn sá ẹ̀mí ẹlòmíà jókòó pẹ̀lú mi a máa bá mi sọ̀rọ̀ àti kò sí ẹ̀kọ́ sí èèyàn tó sá fún mi ní gbogbo ìgbà yẹn wọn sá fún mi. Hmm ní ti ṣe jẹ wọn bá mi ṣe pọ̀ náà àdẹ̀tìjọ ya pọ́tò rú pa ọgbọ̀n wọn bá rí mi wọn kí mi èmi náà kí wọn wọn bá jẹ́ mi mo kọ́kọ́ rí wọn màá pè wọn màá kí wọn wọn bá dẹ̀ dáhùn náà kọ́kọ́ rí mi màá pè wọn wọn á pè mí àkíra ṣé pé ó tiẹ̀ ń tì mí lójú o kò tì mí lójú o bẹ́ẹ̀ ọgbẹ́ mi wọ́n bá ní kí n ìṣó ní stadium stadium kan náà kọ́ pé gbogbo ayé I will stand there kò sí ní tó máa tì mí lójú torí iṣẹ́ Ọlọ́run. Hmm, ọlọ́run ló ṣe kí n ṣe yẹn. bàbá tó wà láyé ọ̀pọ̀lọpọ̀ rú gbogbo iṣẹ́ tí bàbá ṣe wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wá ọ̀pọ̀lọpọ̀ wọlé o tó ń wá ṣèjọ celestial bàtàn ríṣẹ́ ìyàrá tí kì í ṣe pé wọ́n kò sọ fún wọn but wọ́n rí mi pẹ́sìn pé màmá náà nìyẹn òun náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ọjọ́ yìí ṣẹlẹ̀ sí àwọn. ó hùwà tọ́lọ́run bá fẹ́ ibi tọ́lọ́run bá folúkálukú sí kó rárá jókòó pẹ̀lú ayọ̀ kó jókòó pẹ̀lú ayọ̀ kó dúró de olúwa kó lè máa pe ọlọ́run lásìkò bẹ́ẹ̀ ló máa máa jẹ ohun bá ní kó má ṣe kó má ṣe ohun tí ò dá láti ṣe nílé ọkọ kọ́ má náwó gan láti ṣe èyí tó dáa tó máa mú ẹ̀mí pàápàá gùn láyọ̀ àtàlàfíà òní kan fèsì èyí tó lúwa bá dẹ̀ rán wọn pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ọmọ kẹ̀yìn sí wọn kọjú síbẹ̀ á dẹ̀ rí ohun ayọ̀ tó lúwa máa máa ṣe òun ló ti dá wọn dẹ̀ jókòó ní ṣe pé kẹrin lọ́kọ ẹ tún lọ fò mọ́kọ mi ẹ tún fò mọ́ ẹ̀mí ẹ tún wà pẹ̀lú mi ẹ máa ní bí èèyàn bíi mẹ́ta ọlọ́run ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ jókòó pẹ̀lú ẹni tó lù àárọ̀ ẹ̀sìn kó máa kó wà pẹ̀lú ẹ̀ wọ́n máa ní láárí gbogbo ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe ń gbèrò gbogbo ẹ̀ lọ́lọ́run máa máa ṣe á dẹ̀ máa jí á máa yanjú fún yín kò ní díjú agbára Kristi. èmi kò ní padà mọ́ mo ti lọ mo ti lọ sínú ìjọ mímọ́ mo ti lọ sínú ìjọ mímọ́ mo ti fọwọ́ mi ọ̀wé òun rere èmi kò wọ́n bá di eh, two thousand and nine. Eh, twenty táwa july twenty two ẹ máa pé eighty six orúkọ mi ni mother celestial olúṣọlá george tí bàbá ọ̀ṣọ́ dídìde fún òkú tí mo jẹ́ òkú ọjọ́ mẹ́ta olúwa olúwa dẹ̀ ṣiṣẹ́ òṣìṣẹ́ láti pé ayọ̀ àtàlàáfíà ni mo fi dìde ìjọ́ kejì báyìí fúnra mi ni mo lọ wẹ̀ láì jẹ́ pọ́n wẹ̀ fún mi àmì mo dìde tí mo lọ bọ̀ olúwa gbẹ̀gbà ṣẹ̀ṣẹ̀ ojoojúmọ́ lára mi bẹ̀ ń yá ń yá ń yá ń yá mi ń dùn tí mo dẹ̀ ń lè jẹun tí mo ń lè jẹun kò wàhálà kò hílà hílà burúkú kankan burúkú kankan wọlé ibẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dọ́gba ni kò sí pẹ̀lú gbogbo tí mo ní gbogbo gbogbo ẹ̀ dọ́gba ni kò wàhálà ọlọ́run ti dìbàjẹ́ tẹ́lẹ̀yìn òsì ẹ̀ lè sún mọ́mọ́ ẹ wá wo ṣẹ́ olúwa ó ṣojú padà barawu òun ló ń lọ́sẹ̀ rọ òṣòfà wa. àníṣe ló ti ṣe ìyanu èyí ó ṣe é gidigidi ẹni tí ó kúra aṣọ pẹ́lẹ́ rí ń bẹ lọ́nu olúṣọlá náà ń bẹ láyé ń bẹ láyé títí gbọdọ̀ rò ní ó ti jẹ́ ìyanu rẹ̀ yìí ló ṣe é gidigidi ọ̀wù ọ̀kan mọ̀ nínú rẹ̀ ní dojúṣọlá ogún ọjọ́. èmi ni mother celestial christiana ọláwùnmí ìpàdé ọlá èmi ni àbúrò victoria olúṣọlá george èmi ni wọ́n bí tẹ̀lé. This was a special documentary on Olushola a miracle living testimonial of the Celestial Church of Christ brought to you courtesy of Celestial Media Team. CMT propagating the mandate of Christ.